ìlọsíyá. àbí mo ti ṣetán láti máa lọ torí mo ní láti tètè lọ kí lè lọ arrange àwọn nǹkan tí mo fẹ́ fún ọkọ ẹ̀ at least ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kí n lè padà dé láti wá kó yẹn fún. ẹ ṣáà lọ láṣà. kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan ṣe mọ́ èèyàn ṣàgbọ́dọ̀ ẹ wọ́n kú ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ òkú ò kì í farapamọ́ fẹ́ni tó máa sìn ṣẹ́rí dérelé ó ní àwọn challenges kọ̀ọ̀kan for the past ten months tèmi àti ẹ̀tí jọ ń face téèyàn bá kó hundred million fọ́kọ mi kò ní lè ṣàkáùntì bówó yẹn ṣe tán. ìyàwó mi jọ̀ọ́ má bínú nǹkan tó ń try láti sọ fún mi ni pé kí n kó owó fún ọkọ ẹ kò ní mọ bó ṣe máa ṣe. in fact ìgbà míì èmi àti ẹ máa sọ pé òkè okay, kí káíkó máa sọ fún mi bá ṣe ń kọ kò ní yé wa and à ń gbàdúrà lóòótọ́ but then gbèsè ti pọ̀ lọ́rùn wa ńlẹ̀ ìwọ̀nba owó tí mò ń gbà cooperative gbogbo ẹ̀ ni mo fi ń rán gbèsè san ṣé tẹ́lẹ̀ bá tún kún nísìn kí ni mo fẹ́ ṣe. ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ti san nídìí níbi tó ti ń ṣiṣẹ́. iṣẹ́ wọn ni. iṣẹ́ ayé ni iṣẹ́ ayé ni àfikún máa pẹ̀lú wa. dẹ̀ ti promise ẹ o ok nǹkan tí màá ṣe rè ẹ màmá sáfún kọlẹ̀ títí dìgbà tí mo rí pé ogun tó ṣe yẹn tàbí kú lára tó bá ti pè mí sí ní gbé fún lẹ́nu. ibi tí mo lọ gangan nù ṣe mọ̀ pé tó bá pè yín àánú ẹ̀ á máa ṣe yín. òótọ́ ló sọ ìyàwó gidi ni mélòó mélòó obìnrin tó lè ṣe wọ́n tó ṣe tó bá ẹgbẹ́ lomi ìbòyè máa ń ranjú lẹ̀ tó wọ́n máa wòyàn rẹ̀ tí wọn fi máa kó bígbà tí wọn ń dawó sínú sínú kòtò tó gbẹ́lẹ̀ ni. tó bá ṣẹlẹ̀ tán ń kú èmi ní máa da aláìdáwájú yín ah! kò sí ẹ̀rọ àbúkú tí ṣẹlẹ̀. ìyàwó gidi ni ẹ ọlọ́run òde nílé ní òde ah, mo àfiṣe o ṣe gan. kẹ́ni save job. o ṣe o ṣe ìyàwó. ẹlẹ́ta inú. coming soon on Yorubawood.